fé. Nada ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ káàárọ̀ níbi tẹ́ ẹ ti gbọ́ mi ṣé àlàáfíà la jí ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́ òní yóò ṣílẹ̀kùn ayọ̀ fún ọ ìmọ̀ ọ̀tá ò ní ọ lórí èrò àwọn aṣebi lórí rẹ òfo ló máa já sí wàá ráàánú gbà ẹ̀yin ọlọ́jọ́ bí I bless you in the name of Jesus Christ the Lord bless and keep you the Lord make his face to shine upon you and be gracious unto you The Lord lift up his countenance upon you and grant you his peace. It is well with you. Long life and prosperity in Jesus' mighty name. Amen. Láàárọ̀ yìí, ìwé Jeremiah orí twenty nine ẹsẹ̀ seven òun la gbé wá fún mi pé kí n kà fún yín. Jeremiah orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkeje Bíbélì wípé ẹ máa wá àlàáfíà ìlú tí mo kó yín lọ ẹ máa gbàdúrà sí olúwa fún un nítorí pé nínú àlàáfíà rẹ̀ ni ẹ̀yin náà yóò ti ní àlàáfíà ògo ní fọlọ́run lókè ọ̀run yorùbá máa ń pa òwe kan wọ́n ní tí adìẹ bá bà lókun wọ́n ní ara ò ní rokun ara ò sì ní rọ adìrẹ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ àwa ènìyàn àti ibi tá a bá bára wa bẹ́ẹ̀ ni ṣe rí ibi tá a kà yìí sọ pé ìlúkìlù tá a bá ti bára wa agbègbè kágbègbè tá a bá ti bára wa dandan ni fún wa ká máa wá àlàáfíà bẹ̀ ká sì máa gbàdúrà fún ibẹ̀ because nínú àlàáfíà ibi tó wà yẹ ìwọ náà ti lálàáfíà mo fẹ́ pàkíyèsí gbogbo àwa ọmọ orílẹ̀-èdè nàìjíríà sí eléyìí pé ẹ jọ ẹ jẹ́ ká máa wá àlàáfíà lù yìí ẹ jẹ́ ká máa gbàdúrà fún lù yìí bó ti wulẹ̀ kórí inú àlàáfíà orílẹ̀-èdè yìí ńlá wa náà ti lálàáfíà bá a bá sá kúrò ní nàìjíríà ìyá rẹ̀ ńkọ́ bàbá rẹ̀ ńkọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ńkọ́ àwọn àbúrò rẹ̀ ńkọ́ dákun dábọ̀ lóòótọ́ a mọ̀ wípé bí wọ́n ṣe ń ṣe wá àwọn tí ń darí wa ó kù díẹ̀ káàtó ìwà nìkànjọpọ́n pọ̀ ìwà bámúbámú la yóò pọ̀ ṣùgbọ́n bíbélì sọ pé ẹja máa wá láàfíà ká sì máa gbàdúrà ó dá mi lójú pé ọlọ́run yóò dá sọ́rọ̀ wa ibikíbi tó bá bára rẹ ni o àdúgbò tó ń gbé ilé tó wà agbègbè tó wà mọ wá láàfíà rẹ tó bá jẹ́ pé dàgbò orúkọ ìwọ náà ó rí wàhálà o bẹ́ẹ̀ ni ká ń da àdúgbò láàmú ìwọ náà ò lè sùn dáadáa nítorí náà mo fọlọ́ọ̀bà bẹ̀ ọ́ máa wá láàfin àbí tó o bá wà lórúkọ Jésù orí ọ̀fẹ́ Ọlọ́run láti máa ṣe bẹ́ẹ̀ Olúwa yóò tulẹ̀ ọ lórí ẹ tẹ́wọ́ ẹ jẹ́ n súre fún ọ lórúkọ Jésù ìdààmú ò ní débà ọ nírìn àjò ẹ lónìí ò ní rí wàhálà ohun tí ayé ń pè ní wàhálà ó kéré ni ó pọ̀ ni kò ní súnmọ́dọ̀ rẹ búburú kan ò ní ṣubú lù ọ àrùn kárùn kan kò ní yálé rẹ ibùgbé rẹ yóò jẹ ibùgbé àlàáfíà ilé rẹ ìdágìrì ò ní wọbẹ̀ àdúgbò tó ń gbé ọmọ ìwà búburú kò ní pọ́n ọ lójú àlàáfíà ó jọba ní orílẹ̀-èdè yìí gbogbo ibi tó bára rẹ láyé yìí àlàáfíà ọlọ́run yóò wà níbẹ̀ gbogbo ohun tó lè fa hílà hílo ọlọ́run gbẹ̀sẹ̀ lé gbogbo ohun tó lè fa ìsáká rọ́ní ẹ̀dáskẹ́tà lórúkọ jésù ọlọ́run gbẹ̀sẹ̀ lé ó máa gbé ní àlàáfíà yóò sì dára fún ọ ẹ̀yin tí ẹ̀ ń ṣàìsàn ẹ gba àlàáfíà ọlọ́run ọlọ́run kó dáwọ́lé yìí kẹ́ẹ̀dẹ̀ rí àánú gbà gbẹ̀yìn tẹ́ ní ọgbẹ́ ọkàn olúwa kó wò sàn òróró ayọ̀ olúwa kó bù sí bẹ́ẹ̀ ni kò rí ìjáde ẹ lónìí kó jẹ́ ayọ̀ ìwọlé rẹ kó jẹ́ ayọ̀ lópin ọjọ́ òní ẹ ó fò fàyọ̀ lórúkọ jésù kristi olúwa àtolùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah túnjí ọmọ òkunlọ́lá láti the african church solution campground samewang estate ní abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ni mo jí rí ire ayọ̀.